mo fẹ́ ra bàbá dúdú ṣé ẹ ní bisikíìtì ẹlẹ́ja ó yẹ bá mi mú indomie. èlò ni. twenty five naira ni. twenty naira lára. twenty five naira ni. ẹ jẹ́ lọ lẹ́kùn lágbá five naira. ọmọ tó lọ ń sìn ṣó sanwó nǹkan tó mú bí. kò ra nǹkan nǹkan tó fẹ́ náà ni mo mú wọlé yìí. àló mú kan bíbá ẹsẹ̀. kò ra nǹkan ṣé àǹtí tèmi ah, mọ́rílì ni ó yẹ pé. mọ́rílì mọ́rílì wá mi báyìí a ní kò ra nǹkan nǹkan tó fẹ́ ni mo mú wọlé yìí mọ́rílì gbọ́ àǹtí ni o nǹkan. mi mú nǹkan. kókó mú bìbá nǹkan. a ní mi mú kankan àní ah, máa sọ fún ya mọ́rílì. ewa rẹ̀ ló mú kan bìbá. mi mú kankan sẹ́. ṣùgbọ́n náà mú nǹkan kan so tó ṣe máa wá sí ìbá ìwá mú nǹkan nìyẹn mọ́rílì àǹtí ẹ̀ mà ṣe mí mọ́ olè ní olè. ẹ̀wọ̀n ẹ máa fọ́rẹ́ mi mú mọ́ ẹ̀yìn àǹtí òṣì àǹtí wáṣẹ́ wáṣẹ́ ń wá máa rí wọn sí lọ́ọ̀nì. ẹ má dàlú wọn ọwọ́ ti wà lára ẹ o ọlọ́run àmú ẹ àǹtí ẹ ṣe o mi ì mọ tí ìbàyẹ̀pẹ̀ ń tẹ̀ rí kí lẹ fẹ́. ẹ bá mú cowbell. báyìí mọ́rílì ṣé léèwé náà ló ti ń bọ̀ wò yìí kí laago wí lọ́wọ́ ẹ̀ aago mẹ́fà bọ̀ ló lù yìí ó ṣẹ̀ṣẹ̀ ń ti léèwé bọ̀ léèdì jímọ̀ tó jẹ́ pé aago kan lẹ̀ ń jáde abẹ́ tó ń ṣe lẹ́sìn lénìí ni mò ń pariwo tó mò ń sọ tèmi fún ẹ ọlọ́run má jẹ́ kó pẹ́ kó tó yí ẹ ìgbẹ̀yìn ló máa yọ lóògùn àdẹ́ ẹ o létí ẹ̀ ti o ti kọ́gi méjì ká máa sọ̀rọ̀ báyìí kó má gbọ́ aago mẹ́fà bọ̀. ọmọ ìyá ọ lónìí ń bá wí sí ńgbè pípa fẹ́ bá sọ̀rọ̀ ò ní já wí fún un àsọ̀lẹ̀ káwọn náà la ọ̀yà lónìí aago mẹ́fà <laughs> wo ọ̀rọ̀ rẹ. ó dàbí ìyàwó tá a gbé lóṣù àgàní tí ń fi yán mọ́lé wọ́n ní ẹ má da lẹ́kun yóò bá ń bẹ̀ lọ́mọ rẹ̀ ọmọ jẹ́ yóò bá ń bẹ̀ lọ́mọ rẹ̀ ọmọ jẹ́. etí tí yóò bọ́ rẹ̀ èmi ni wọ́n jà etí ìdáhùn etí tí yóò bọ́ rẹ̀ èmi ni wọ́n jà dànù etí oṣù. báyọ̀ ni ẹ̀kọ́ kọ́ra dáadáa wọlé ọmọ jàtijàti òkú ní sọ wá lẹ́nu a ṣe wọn ta lè ṣe a ní sọ jù báyìí lọ ṣùgbọ́n tá a bá wá rábìá ọmọ kan tó jẹ́ àjókòó sí kọ̀rọ̀ kan tó ń sọ wípé wọn ò tọ́mọ sí ẹ lára onítọ̀hún kàn fẹ́ nu ẹ̀tẹ́ bírèkì ọkọ̀ lásán ni. torí ń wí okay jọ for me two minutes Move on. bọ̀ sí ṣùgbọ́n feel at home. okay. okay. Oh. surprise ẹbí mo ṣe invite ẹ. Eh, èmi rò pé bóyá ní kí wọ́n bá yín fulfill. aṣọ not at all ṣùgbọ́n pé mo like ẹ̀ eh. yeah ó mú yín drive kọjá wájú lẹ́yìn yẹn máa ń wò ẹ́ mo ti láìkẹ́ jù mo fẹ́ kí mi àti ẹ̀dùn ọjọ́ rẹ ọjọ́ rẹ yìí. ẹ dàgbà jù mí lọ oh nígbà tí ń ṣe ṣáàkì láti àwọn wàlíà. <laughs> ó ti dà it's okay. ṣé o mọ̀ wípé igi pọ̀ nígbó ká tó fi igi ọmọ gbẹ́gbẹ́ dùn sórí gbogbo àwọn tó ń sọ yìí pátápátá ni mo rí kí n tó pè ẹ́ pé mo fẹ́ kọjọ́ rẹ ni mo rí pé ojú ọmọ kan tó jẹ́ wípé tó bá réyàn fi ẹ́ mọ̀nà wàá mọ̀ tán Morili I love you personally mo kàn fẹ́ kojú ọ̀rẹ́ mi kájọ wà ní mo rí gbogbo àwọn tó ń sọ yín rẹ̀ besides wà táwọn yẹn sí ní set up you are a fine girl ọmọ tó fine yẹn tí ọ̀rẹ́ mi this is it oh, ok ok àbí ṣe ẹ̀rù ń bà ẹ́ pé gbogbo nǹkan tí mò ń wọ̀ ẹ́ ìwọ náà lè wọ ọrú o àti pé má tú ìjẹ́ họ tó bá gbà látijọ́ rẹ̀ ni má gbé lọ boutique má tú ẹ gbogbo àwọn tó ń sọ ẹ kó máa máa bẹ́rí fún ẹ ni just relax yourself kó dẹ ready látijọ́ rẹ̀ ni kí ló fẹ́. No, don't worry, I'm your friend. I feel as your own born, but I don't know. I got it. okay? Okay? I feel as though. Kí ló máa jẹ? òkè máa ọ̀nà máa ní kọ́ sàbẹ̀ nígbà lè ṣọ̀rọ̀ ẹrú ẹ o ó lè máa ṣe irú àgbàlagbà classmate àwọn obìnrin bóyá ọ̀nà tá a ṣe tó dáa. ẹ káàsán ẹ náà wà á ṣe ti fún ẹ bẹ́ẹ̀ expression wà lọ lítà wà ok ẹ fún mi méjì. all right. okay bóyá màá manage èló ni. just three fifty. that's all. ẹ bá a kó fúláì wọn. all right. Yes, ẹ máa débí o. wálé adaràn. mọ́mọ́ ẹ náà wọ̀ mímọ́. ṣọ́ọ̀tì ni gbogbo yóò jù báyìí rárá záàkẹ́ ó ní fàṣọkè àfúzáàkẹ́ sáré. ṣe àti bẹ́ẹ̀ ṣe kí ló máa fi kú o àwọn tí sáré lálẹ́ màá yẹ kó o eh? ní èjì lánàá tá a ti jọ sọ̀rọ̀. mo rí i. Oh God. Oh my God! ṣe mí léṣe, má fi mi léṣe. Wọ́n ti mú polygraph láti lé wá sí i. Yíṣu máa rọ ọ̀fẹ́. Ṣé bá a ṣe pé fún ẹ̀mí máa ti wọ́n ti máa pọ́n ẹ̀kọ́ tán torí mo fẹ́ kí ni. Ẹ ṣé mo ti rí wọ́n bá máa rọ ọ̀fẹ́ bẹ́yìn. Ẹ jẹ́ kí n tètè máa lọ máa rí ní ìta. Àti ọ̀gẹ́ mo dáràn. Mi ò gbàgbé club tẹ̀sán lálẹ́ yìí. Adó ń lọ ni. ìjà ni. ìyá um, <laughs> actually má bínú ọ̀rẹ́ mi um, mi ò wo side ọ̀dọ̀ ẹ rárá ibi tí mò ń lọ ló wà níwájú mi àti pé èèyàn tí mi fẹ́ lọ bá mo tètè gbọ́dọ̀ rí wọn ṣòbínú. ògúnmọ́rí ilé ọ̀rẹ́ mi ìmúra rẹ̀ yìí máa pọ̀ jù asọ́run rẹ̀ yìí mo sì láìkì rẹ̀. Eh, ó láìkẹ́ ó ṣe gan-an um, actually náà. No kì í ṣe àwọn bend down boutique tí ẹ máa ń wẹ̀. ṣé rí aṣọ tó ń wọ yìí is twenty five thousand naira. bàtà ẹsẹ̀ náà tó fifty thousand náà. Um, irọ́ actually no boutique tá a ti rà wọ́n sọ fún wa wípé a lè rí rẹ́pẹ̀ méjì even ká lọ sí other boutique a lè rí ọ̀dọ̀ wọn nìkan ni ṣé orí rẹ̀ rí ni. kò sí wẹ̀ lábúlé wa yìí. no no no no no má wọ wa náà táwọn níbí báyìí kì í ṣàbúlé. all right ọ̀rẹ́ mi mo ti fẹ́ máa lọ mama stay earlier see you <laughs> ó dàbọ̀ ó dàbọ̀ yeah. ha agbèrè òbí wọn ilé ìbáyà tààrọ ẹ ìdí ni èdè mi ṣe ń dúró dé wọn tó bá ti pé ẹjọ́ lọ bìkan o ó lè dá mi lóhùn báyìí. mo sáré ṣe nǹkan nù lé ni. wo jẹ́ ká máa lọ jàre máa kọ́ máa fún yàn pé áfíríkà tà áfíríkà tà. mo sọ pé èdè mi kàn lẹ́yìn. ìyá mọ́rílì ìyá mọ́rílì ọlọ́mọjọ jẹ́ pọ́nmọ ẹ̀ ní ọ̀hún lé mọ̀ níbi ẹjọ́ ń bára yín lọ ọlọ́mọjọ gbẹ̀mí ẹ̀ torí ọ̀rọ̀ mo sọ fún ọ ikú ọmọ nípa so ìkan mo bí ti pa wọ́n ẹnu ẹ̀ lọ́jọ́ tọ́ba wù ọ wọlé tọ́ba wù ọmọ wọlé ó nígbà tí àwọn bá ń lu aago tí wọ́n bá ń kó ọmọ wọn ọmọ kiri irú oorun wo ni mo wá fẹ́ sùn. ọmọ téèyàn bá ti kọ́ náà ni ó gbélé téèyàn bá kọ́ ta kọ́sà tó gbẹ̀mí rẹ̀ kẹjọ kóra yín kúrò nílé ọ̀dọ̀ mi ráàyè ọ̀kárí. bó ṣe ń gbogbo orí ẹsẹ̀ ń tilẹ̀ gbọ́dọ̀ ẹ̀mí ọmọ bàbá o tó o bá padà tó o bá padà èmi fúnra mi ni mo bẹ orí ẹ má bọ̀ má bọ̀ báwo mo ní ọmọ bàbá o. ṣé èmi lè ní bí wọ̀ sá sẹ́mi mo bí ọ ọmọ rẹ ti lé ọ ọyàn ìṣòro lé tí ìbàjẹ́ ìfọ̀rẹ́ tán lórí ìfọ̀fẹ́ mi kí mo bí ọ kọ́kú bàbá mi kó bí mi sọnù lé ọ̀yà ọ̀yà sọnù lé. fúnra ah! mi ni mo fúnra mi ni mo sì ọ́ léṣe. ẹlẹ́dàá mi ọlọ́run mo dúpẹ́ o tó jẹ́ fojú sunkún ọmọ tó jẹ́ dààmú púpọ̀. ìyá mọ́rílẹ̀ kí ni ìsọnù tó fẹ́ mọ̀ sọmi lẹ́nu náà kájọ panukọ̀ kájọ bá ọmọ wí kí lóríkọ́ máa bẹ̀mí fún nìsín kí ló ní kọ́ máa bẹ̀ mí fún kò yé mi o ẹ̀bẹ̀ kí ní kọ́ máa bẹ̀ mí ọmọ lọ léèwé lẹ́yìn ọdún mẹ́fà tó ti wà ní secondary school ó padà dé nísìn nínú sọ́bjẹ́tì mẹ́sàn-án ó pàṣẹ méjì oníkọ́ máa bẹ̀ mí ẹ̀bẹ̀ kí o ẹ̀bẹ̀ kí ni. mi àwọn òjọba lóṣòjòrò lọ́ba result wa jẹ́ ẹ wo nílùú gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí ẹ̀ náà ìparalẹ̀ ni ṣé bẹ́ẹ̀ mi ṣe mú méjì tóyọ̀kẹ́ ah, bá mi dúpẹ́. mo tiẹ̀ dúpẹ́ lọ́dún olódùmarè ọlọ́run ló ní kẹ́mi àti ìyá rẹ̀ káìwá náà lọ sínú skul ká jáde ńbẹ̀ nítorí bàbá wa wí fún ẹ̀ bá ti ṣe é kó kí ni wọ́n ṣe àwọn kan bẹ tí wọ́n mọ̀ páàsì dáadáa tí wọ́n gba a one a one tí wọ́n kó wálé bàbá tí wọ́n ìwọ́ gba f nine méje ọgbà ph méjì ọdún ph nínú home economics oṣù nínú yorùbá ṣé oríire ló ṣeun ó tiẹ̀ sì dáa náà méjèèjì dáa ó kù ṣe é kọ̀ǹbáyìn yóò ṣe é ṣe ń lé olóúnjẹ àbílẹ̀ ẹlẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìyá rẹ̀ kíni ń palẹ̀ rìn àbí kíni ń palẹ̀ rìn. Eh, ẹ má dara yín láàmú ẹ̀yin ẹ fi ilẹ̀ wo wọ́n ti níbi tí ọmọ ẹranko ò bàjẹ́ tọmọdé kan ò kì í dùn ó ti dà agbọ̀n di méjì inú ilé yìí nìyẹn bí wọ́n bá ti ṣíwájú kémi náà tẹ̀lé ẹ lókù kò sí wàhálà ọlọ́run ajá máa má jẹ wọlé àárọ̀wọ́ máa jẹun àbí ìyẹn ló fẹ́ àmọ́ kó wá wípé ẹnìkan máa kó owó kan dànù sínú kòtò kò sí ẹni tó fi jẹ́ ṣèyẹn nínú ilé mọ́ kò sí o kò sí tó jọ. ó eh, eh, ṣe ìyá mọ́rìlì ó ṣẹ̀ṣẹ̀ ń san tó wù mí nísìnyí ni. Ah, ẹ̀yin náà ni mo bá ń wà tẹ́lẹ̀. ìhàn ó dàbí ẹ̀pọ̀ ọmọ pọ̀n lẹ́yìn rẹ̀ ń gbogbo ìgbà ni. èmi màá wá máa fi ọwọ́ ra ọmọ kan lórí ọlọ́run máa jẹ. ọ̀wá mọ́tò ṣẹlẹ̀ nísìn wá farabalẹ̀ kọ́ gbọ́ dáadáa. ó wà jókòó ó sùn mẹ́ta tó mọ tó bá ní ọpọlọ torí ẹ̀ pé tí sùn ó sùn ó wà ronú wò iṣẹ́ wo ló fẹ́ kọ́ iṣẹ́ tẹ́lọ̀ lọ́kọ̀ ni àbíṣẹ́ àwọn tí ń ṣerun sẹ́mi ló ń sọ báyìí sẹ́mi ló ń sọ báyìí kéjì ká wọn yẹ dànù kí n sẹ́pẹ̀ pé nǹkan dẹ̀ láàmú ni èmi ló ń sọ báyìí sí ọwọ́ àrùnsẹ́ tó bá kọ́ tó bá ti á mọ̀ kọ́ jẹ́ kí n gbọ́ ọmọ tó sì fún mi nísì dákun wọlé kan bá ń gbé go barafin kan kó gbé bá mi ń tà. kí lẹ fẹ́ fi ṣe. wọ́n fi sun àwọn aṣọ wèrè tí wọ́n kí n náà ni. Ah! kí ló wá máa máa wọ̀. tí ó máa wọ̀ aṣọ lè ti wọ̀ ń aṣọ tí ò ní bòdodo tí ṣòkòtò ní tọ́lẹ̀ ṣé ọmọ alálùbáríkà ni mo ṣe báwọn ó dùn mí pé wèé rí ngboro kó rí bí ọmọ rẹ ṣe ń rìn ní kó rí bí àwọn èèyàn ṣe máa ń ṣépè fún ti máa ń lọ ngboro ń bá gbogbo ẹ̀ náà yóò ṣe wàá jókòó yóò wàá ronú kí ló fẹ́ ṣe nílé ayé ara rẹ̀ gbé bá mi ń ta. ẹ ẹ ẹ mọ tẹ̀mí lè mọ́ sùn mọ́ aṣọ kò délẹ̀ kò ṣé mo ti ń sọ fún ẹ tipẹ́ pé gbogbo aṣọ wèrè tó òun máa gbé mara fífun yìí ó máa sún ó máa sún aṣọ ẹ ó máa sún. gbàgbé gbàgbé gbàgbé gbàgbé ìta ni mo ti yẹ̀yẹ́ rẹ ìta gbangba bá ní ti yẹ̀yẹ́ rẹ gbogbo aṣọ òsì táwọn wọ̀ kí. ìta gbangba níbi tí wọ́n ti mọ ṣe ni ẹ máa dọ̀tí mi ẹnu òní gbogbo aṣọ òsì tí èkejì ń gbàǹbà sí kótó kówó kótó lọ́ọ́ ra aṣọ òsì bẹ́ẹ̀ bá ń gbé epo àbí kí ló wí. gbẹ́lá mi sọ kí ni ìjọba wọn. tí wọn bá wá dúró náà dá lọ gbé bọ́ọ̀lù kan máa gba ìta gbangba ní ti máa sún ná ẹ̀yin ẹ̀ máa yẹ̀yẹ́ mi kọ́ rẹ̀ mi ọ̀ máa yẹ̀yẹ́ yín ta gbangba. bọ́ọ̀lù náà.

èmi ọ̀rẹ́ mi máa wọlé bọ̀ mi wà lẹ́kùlé. wálé ah, abáwo. wálé á mo wà ń bì. báwo ni. dáadáa ah, ma. kásán. yes ma. pẹ̀lẹ́ kújọ́ mẹ́ta o. yes ma. ẹ kọ́ra ma. o pẹ́ o níbo ló ti ń bọ̀ ní oòrùn tó mú yìí mú. ó ń bọ̀ lára tiẹ̀ tó dọ̀bà yìí. wàlíà ìwọ ni mi wá rí mi fẹ́ lọ sí Paris kan mo wá ní ìdáṣọ bíi jean àti top but tó bá tẹ̀ jẹ́ bump shot Ma, no mo mọ̀ pé o lè ní bump shot but tó bá yẹn pé jean náà ni màá manage so nǹkan tí mi ń try láti sọ ni pé kò yá mi ní jean kan pẹ̀lú top kan kí n lè wọ́ lọ sí Paris yẹn. má bínú ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sàn yẹn kò yé mi dáadáa bóyá kó tún bá mi dá padà. nǹkan tí mi ń try láti sọ ni pé kó yá mi láṣọ ṣe ń tàn. Mm-hmm. kí n yẹ láṣọ. ṣé o ìtò wọ̀ ní ìgbà ọdún new year yẹn oh god mo ti love aṣọ yẹn jù ṣé mo pé ó dẹ́n pé ó tight wọ́ díẹ̀ but èmi muslim mo wà skinny tí n bá wọ̀ ó máa fix mi gan tó bá lè rí ìyá mi nìyẹn àwọn máa manager ẹ. jọ má bínú ara wo ló fẹ́ tiẹ̀ wọ̀ yẹn sí ná àbí ṣebí short gown tí mi wọ̀ nígbà ọdún yẹn ló ń sọ. you get it aṣọ ti nice jù mo love ẹ. ojú orí ẹ̀ dẹ̀ wà tó gbogbo aṣọ mi pátá ló ti dọ̀tí dẹ́yìn èmi sanra ìwọ nílò dàbí àgékù egungun ẹja yóò lẹ́ran létí tó bá wọ aṣọ mi kò lè fi tẹ̀ àtún ah, wa wí tán ò ń júwèé ṣọ́ọ̀tì kìíní kan kìíní ah, ah, ara tó fẹ́ wọ̀ sí dà ó mọ̀ pé mo rí ẹrù wà tí mo lè fi gbé ọ̀rẹ́ mi ó mọ̀ pé mi ò lè bẹ́ẹ̀ dáńsẹ̀lẹ̀ ni máa ń wọ̀ mi ò wọ bùtíìkì látọjọ́ tán ti bí mi o. ṣé o ti wá ń bínú ni ọ̀rẹ́ mi? má bínú ọmọ ọmọ kíkọ sí ibòmí tí mi lè lọ ìwọ nìkan náà lọ̀rẹ́ mi and then òyìnbó sọ wípé a friend in need is a friend indeed ìwọ nìkan ló lè help me out. òye ò mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ ni mí ní bó ṣe máa ń fi mí pa tá a bá pàdé ń patí tó máa wò mí bíi pé mi ò tiẹ̀ tó nǹkan kan ó dẹ̀ mọ̀ pé màmá mi ò tà wóróbo tó ń tà yìí náà lọ ah, èmi ò ní o mi ò tiẹ̀ mọ̀ pé o lè wọ sílípàsì lẹ́nu pẹ̀lú gbogbo akọ tó máa ń ṣe ládùúgbò wa ibi pé wọ́n nìkan lọ́lọ́run gbọ́lá fóòtẹ́ ó mọ̀ pé màmá mi ò tà ju gba wórobo yìí náà lọ kò sáṣọ mi tó lè wẹ̀ wà ọ̀rẹ́ mi ṣó dẹ̀ tí ń bínú ni. ẹ jókòó jẹ́ bu omi fún ẹ. má ọ̀rẹ́ mo ti fẹ́ máa lọ yẹn. èmi náà fẹ́ lọ bá màmá ra ọjà mọ́ ọ̀dà gbé fún màmí. ò kúrò nù afọ́fúngbé mu tẹ́ pé tí n bá wọ tọ́pù five naira báyìí ó máa bú mi báyìí láàrin ọ̀pọ̀ èèyàn ni ó wá dì tí mọ ọmọdé ó wá tọrọ aṣọ lọ́wọ́ ẹ̀ kí ni wọ́n dẹ̀ sọ fà ṣé mi láṣọ ni èmi tí mi ra aṣọ five naira. ìwọ sọra oúnjẹ dẹ ìró kéré aṣọ ò lè ṣáìsì rẹ wèrè lórúkọ ẹ máa dé lóúnjẹ rẹ. ẹ Tami ò sí lè. Níbo lọ lọ? Tami di travel out. Travel out àbọ̀ lọ sí Kaduna. Wọ́n ò sọ fún yìí. Pé kí ni? Wọ́n ti padà sá abroad ọkọ wọn ti wá mú wọn. Wọ́n ti lọ sí London. Even ìjẹta náà lọ. Bó o sísá ò sọ fún mi. Ah, bàtà yìí gan ti wálé wa ti pẹ́. Ẹ sọ, ẹ wo, àti mọ́rílì mi jáde jọ. ẹ hàn fẹ́ láti ẹ̀kọ́ ò dá mi lóhùn ṣé o mọ̀ ipò ojú títì ló wà ní. ẹ má bẹ wá ń bì í ó láti jẹ́ pé nǹkan kan ṣe ẹ́ anyway ṣọ́nà bá ìlú lọ. ìyàwó bọ́ọ̀kì wọlé. sórí mo ò láìka àwọn àdéhùn alágbádá tó máa ń bá mi ṣe yẹn rárá dẹ̀ sọ fún mi pé òun bọ̀ lánàá títí títí mo wá dúró dúró dúró mi rí ẹ gbogbo oúnjẹ tí mo sọ kọjá kí gbogbo ẹ waste mi láìkẹ o. má bínú náà kìsì á bínú ṣàmùkọ́ mi sọ fún ẹ lánàá mo ní wípé iṣẹ́ tí mo ti ń wá láti ọjọ́ bó ṣe pè mí lójijì lánàá nìyẹn wípé ṣe àyẹ̀tì mo sí. mo kúrò fún ọ lọ mo dẹ̀ ìyẹn ló wá fi ń bí mo ṣàṣọ fún ẹ lánàá náà náà jẹ́ wá sọ nǹkan fún ẹ ṣojú tó bá ti di àròlà báyìí ọ̀dọ̀ ẹ máa jí sí ṣọ́ mi yẹn sí títí wàá di alẹ́ ọ̀la mi níbi tí mo lè máa tó wá sí ṣọ́ fún mi yẹn tó ń kọ́. oṣù àṣọ oṣù <laughs> ọ̀gá. ṣé ò sí òmu drink ẹ̀ mọ́ ni àbútí rẹ̀ ni. ṣe fàájì jù báyìí lọ for understand but eh, àwọn pàdé mi ọ ṣe nǹkan tó dùn mí gan fi jókòó bá tí mo sì wá ó ní nǹkan tí mo ó ní nǹkan tí mo ti ń retí ó bá ti rí dèjì sí ó yà yí mi tó ń ṣe mí tó ń ṣe mí báyìí but àtúntà ọ̀pá náà sọ fún mi pé eleven pm lálẹ́ àwọn fún mi kó wọ́n yẹn máa wọlé well ǹgbà tán tí aṣọ ẹ̀ kó máa wọlé wọn ò ní láti wọlé ara ẹ̀ ṣe fàájì àbówó náà pọ̀ tó yẹn ni. wọ́n yàn ọ̀pọ̀ náà just three point five million naira. three point five million naira ló fẹ́ gbé sílé ah, owó yẹn ti pọ̀ jù láyé táwọn olè kúnta ẹ̀ ah, ó ti pọ̀ jù o wọ́n ṣe sọ́n sínú àkáǹtì ẹ̀ ah, owó tó bá ti ju forty thousand naira lọ mi ò lè gbé sílé o owó yẹn ti pọ̀ jù o. ìkẹ̀wé kékeré nìyẹn ṣé ń jì nìyẹn torí pé owó yẹn gan fún ara ẹ̀ mo fẹ́ jáde láàárọ̀ ọ̀la mo sọ́dọ̀ àwọn fún ẹ̀mí kan torí ẹ̀ mo fi lè kọ́ báńkì wà ní ìṣẹ́ tó bá dára ọ̀la máa débi tó sì ń fọ́. well tó bá sọ bẹ́ẹ̀ n kàn yẹn pé o láti wà careful láti wà very careful. thank you my angel. jọ̀wọ́ ní láti excuse me fẹ́ yìí zàrà agbára kan làwọn bọ̀bọ̀ yẹn information kan tí mo gbọ́ sí ni pé tó máa fi di eleven pm ọ̀la owó kan máa wọlé fáwọn guys mi tó bá dé máa di five am ọ̀túnla owó yẹn tó máa jáde so kẹ́ mo fẹ́ máa make ẹ̀ snappy thirty percent ní o. ṣàlàyé bọ̀ rẹ̀ fún ẹ anytime mo lè rán wá sí bíbá ẹ ṣórí nǹkan tó bá lè ṣe fún mi òun ni kò má bá mi ṣe fún ṣe ti mm-hmm. lọ. How are you? Fine. You're good. Thank you. ìwọ ti ẹ wọkẹ àwọn ọmọ tí ò bá ti wà ókè náà fáyọ mú wọn kí wọn gan àwọn àtọwò ẹ gbà kò sí wàhálà anytime tó bá wọn wá ó bá mi lé ó bá mi lé ilé ilé ilé ẹ.

Why? Americana, ó yẹ kó mọ̀ pé kí n tó ṣe nǹkan, ó máa ní reason. Ṣé orí bó ṣe wà tí máa sún sí tó máa kún ìwọ oníranù yìí ọjọ́ kò kalẹ̀ sí bíbà yìí jẹ́ kí bàbá ẹ̀ bẹ́ẹ̀ bí tó ti ń wẹkún mu ẹkún ìyàwó ló ń sun ọmọ tó bá ń báwí tó ń warùn kì ó ṣetán tó fẹ́ parun etí ẹ̀ tó di yẹn èmi ò sí lẹ́yìn alábòsí mi ì sí di àbòsí rárá wọ́n sun aṣọ ẹ̀ ná ìyẹn ló fẹ́ parẹ́ ẹ̀ sí ló fẹ́ sunkún sún dáadáa torí pé wọ́n sun aṣọ ẹ̀ aṣọ jákujàku rádaràda tó ń wọ̀ ọ̀run tá ló ti rírú ẹ̀ máa sún sún ìrẹ́kún sun ìwọ tó yìí máa fọwọ́ kàn wá fi ká sẹ́nu wá wẹ́kùn yẹn wá wá tì ìwọ mú ọlá dáadáa yìí. Mhm. kí ló ṣẹlẹ̀. lọ́dún ṣẹlẹ̀ ni pé látìgbà tí ọ̀rọ̀ sista mi ti ṣẹlẹ̀ ni kò ti sí nǹkan kan ní gbogbo nǹkan ti lọ déédéé fún mi mọ́ kò sówó kò sẹ́bí kò sára àwọn oníkó náà ní fún mi ẹ wọṣọ tí mo wọ ṣe ni mo ń tọrọ jẹ ìjọwọ́ sí kókó. kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ? mo ní kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ? actually um, <laughs> mo kàn fi pé bóyá ẹ lè help me kẹ mú mi mọ́ra kí n wà pẹ̀lú yín. èmi máa bínú. Ah, mọ́rílẹ̀ èmi ò bínú ṣé bí wọ́n ni mò ń wò yìí tí nǹkan èèyàn bá sọnù tó dẹ̀ tún padà wọlé inú èèyàn gbọ́dọ̀ máa dùn ni gbogbo ohun tó ń jẹ́ ká máa dààmú káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ yorùbá bọ̀ wọ́n ní adájọ́ mọ́ sí i asọ̀rọ̀ mọ́ yẹ̀ ńjọ́ bá sọnù ni wọ́n wá nígbà tó kìíní bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ pẹ̀lú gbogbo àlàyé tó ṣe nísìnyí pé ọ̀rọ̀ ẹ̀kọ́ náà ló bá lọ bá a bá tiẹ̀ fẹ́ bínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtàn torí ẹ̀ bínú ò ti yẹn jú ẹ̀ ọ̀wá rí i yóò wù mí kó dúpẹ́ lọ́wọ́ àbúrò rẹ dáadáa tájù àkànwọ́ ọ sọmọ ìyá ọ dààmú mo sì mọ̀ pé àwọn olóyìnbó máa ń sọ pé blood is thicker than water ẹnu ìgbà tá a rí ọnu ilé ó jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ ẹ̀jẹ̀ kíjó mi lọ ẹ ó ṣì dáadáa gan ni. ẹ pẹ̀lú pé o ti á mú gbogbo rìsọ́ọ̀tì ẹ lọ́wọ́ nísìn yunifásitì bò lọ́wọ́ ni wọ́n mú ọ sí o. City Gate University ni. City Gate University ah private university mà nìyẹn. bẹ́ẹ̀ ah níbo la ti fẹ́ rówó ṣé pẹ̀lú iṣẹ́ àpọ́n kan tíyà rẹ̀ ń ṣe o sì mọ̀ pé mi ti rìtáyà a rìtáyà náà nísìnyí àìrí pension wa gbà ká mọ̀ tiẹ̀ sọ ti gratuity. dádì mi ẹ̀yin náà lè máa sọ wípé tó bá kù dèdè kó mu nínú rẹ́jísì kòtò mọ̀nàmọ́ná àtàn dádì mi nínú gbogbo irin kèrèdò lọ́tún lọ́sì tí mò ń rìn kiri ni mo ti bá aláàánú kan pàdé wọ́n dẹ̀ ṣèrànlọ́wọ́ fún mi wọ́n tún ṣèlérí fún mi wọ́n ní gbogbo ibi tí mo bá máa kàwé mi dé làwọn máa gbé kódà kún gan-an wọ́n náà fẹ́ mọ̀ yìí àmọ́ máa ń travel bóyá tó bá ti wá dé padà a máa jọ wá láti wá dúpẹ́ lọ́wọ́ yín. ṣé kìí ṣàṣe pé o ti gbéra rẹ kọ́ ọkùnrin kan lọ́rùn. Ah, dádì mi ẹ kò mọ̀ wípé mo bẹ mo dẹ̀ ná gidi ẹ mọ̀ pé mi lè dọ́rùn kan báyìí mọ́. o ti ẹ̀ jẹ́rìí rẹ ọ̀jẹ̀ ṣerú ẹ̀ ọ̀dà wọ ọjọ́ ti lọ kí oúnjẹ ò lè yá lọ kún mọ̀mọ́ ẹ lọ́wọ́ ní kíchìn tó bá wọlé tàbá ti ń jẹ lọ́wọ́ èmi àdárọ̀ ńlẹ̀ èmi ní bọ̀ ṣòtùgbọ́ wọn ló sì ń bínú o nǹkan rẹ̀ rìn sí ọ ni inú sì ń bí o ṣòtùgbọ́ ọ̀kàrẹ̀ àǹkẹ́. ó dà ní pé ilé iṣẹ́ ọ̀ríjìnà jẹlé lọ. bẹ́ẹ̀ ni àwọn ọ̀ríjìnà yẹn nílé. ìyá sọ ẹ fún mi ní lẹ́mọ̀ yìí. Okay. àwọn kọ́lọ̀ ọ̀sẹ̀ fáìn ẹ wò ó. ẹ fún mi ní bíbélì. Okay mi ò gbé sọ̀rọ̀ sókè nẹ́tíwọ́ọ̀kì yìí ò dáa sọ̀rọ̀ sókè ok Ecobank bank ẹ má gbé lọ sọ́fíìsì ilé ọ̀dọ̀ mi ni kẹ́ máa gbé bọ̀ ọ̀ mi ò ní pẹ́ mo kàn sáré wá gẹ̀ẹ́tì àwọn drugs kankan ni. ok wà á bá mi lè ṣì máa wọrí. ẹ fẹ́ wá ara jà ni. all right. Oh, ok n má bá yìí rà mú tẹ. ok o ṣe. mo mú ẹbí kí nísinsìnyí ṣe ṣe ṣe ó lè tó yẹn ni kí n máa bọ̀ nísinsìnyí ní ẹ̀bà yìí náà ni mo ti ń bọ̀ àti màmá rí létà kí n máa bọ̀ ó kú necessary. ok máa wá rí létà sẹ́ẹ̀ mò ń bọ̀. lọ́ta jù níbo ni àǹtí mọ́rí lè wá ń sìn àǹtí mi àǹtí mi màá ti wà ní high sí. o mi nẹ. ivu wọn yìí wà ráǹdì ní gbogbo last week yẹn gan yà ó kàn mọ nǹkan ẹ̀bẹ̀ tèmi náà bí adáni wáyé ọba dẹ́dà ṣẹ̀dá ó ní pé tó bá máa fi di ìwòye ọdún tó ń bọ̀ pé kọ́lọ́run ti gbàdúrà tèmi náà kémi náà ti wà ní high station. ẹ ọlọ́run á á dẹ̀ ṣe tèmi náà. àmì o wá gbọ́ o kó ṣe pé tí bá wà mẹ́ pé bóyá mo fẹ́ lọ change course mi àbí kankan o no football yìí náà ni o. ọ̀gá gbéragbéra ìwọ tó bá ti wọlé ìwé ìṣòro lè play ball mọ̀ jẹ́ kí mi ṣe máa di fábírì lọ. máa gbọ́ máa gbọ́ máa gbọ́ nǹkan tó ń sọ ìwọ òun sọ fẹ́mi pé bóyá nǹkan kan ìwọ jẹ́ gẹ́gẹ́ bí ọba Fẹ́mi Martins ó mọ̀ kó bá góòlù èmi fọ́lù. ẹ káàárọ̀ bàbá ẹ káàárọ̀ kí ló fẹ́ rà. ẹ jọ ṣe ní ọṣẹ kí soap àti toilet roll. ẹ fún mi lẹ́yọ̀kan. ṣe eléyìí. ẹ kí soap. kí soap náà ni hundred naira eléyìí twenty naira ọjọ́ one twenty. ẹ gbà. Ah. mo ní eléyìí eléyìí gangan one hundred naira eléyìí jẹ́ twenty naira gbogbo ẹ̀ jẹ́ one twenty one oh five ló fún mi ẹ mú mọ yí fifteen naira ló kù ẹ tí bá dẹ̀ ń kọjá lọ́sàn-án máa dẹ̀ fún yín. a kò rí bẹ́ẹ̀ <laughs> ṣé orí ṣọ́ọ̀bù tó rí ìwọ̀nba owó pẹ́ńsọ̀n tí mo gbà ń bí iṣẹ́ onímọ̀ràn fi dá ṣọ́ọ̀bù ilẹ̀ tí a bá ń tajà ń bẹ gbogbo tó rí tí n bá tajà hundred naira ó lè jẹ five naira tèmi ń bẹ ó lè jẹ seven naira ó lè jẹ six naira ah, tí wọ́n bá rajà tó jẹ fifteen naira kẹ́nìkan rajà tó jẹ ten naira kẹ́nìkan rajà tó jẹ eight naira èrè ló mẹ́kù kò gbà bẹ́ẹ̀. báyìí ṣe ń sọ̀rọ̀ báyìí ibi máa ń ní ládùúgbò yìí láti ṣe gbégbá pé ẹ̀ mọ̀ mi torí Ọlọ́run. tí bá mẹ́ nǹkan tí bá mẹ́ nǹkan sọ tí bá mẹ́ ìyẹn ni mo fi máa tajà òwe fún ẹ sọ gbogbo tí bá mẹ́ nǹkan ọ̀tajà òwe fún ẹ kò lè dùn mí fún ẹ tápẹ́ bá níṣẹ́ lọ́wọ́ wà á mọ value owó bẹ́ẹ̀ ni tó ní iṣẹ́ lọ́wọ́ tó ń ṣiṣẹ́ kárakára wà á mọ value owó ẹni tí òun lòun ṣe sì náà kí ló fẹ́ fi tọ́lẹ̀ tó ṣe tó lè fi omi ní àgé ṣe. mo ṣe é gbẹjọ sọ látàrí mi sàn kankan mò ń wòye kí ni títí ń bà níṣẹ́ ṣé ìrẹ lọ́wọ́ bá tó dá mi ni àbí kí ni problem yìí ẹ wá ń sọ̀rọ̀ sí mi torí fifteen naira adẹ́kọ̀ ẹrú ẹ̀ṣọ́ ara yín o ẹ báyìí fà sọ̀rọ̀ yẹn sí mọ́ láéláé yín ẹ ti gbọ́ ẹ fún mi ní ìtòwó mi bá ká gbà sorry. rẹ̀. ẹ bá wọn five naira àbí already. She dẹ̀ dé change five nígbà change five naira Could you do me dùn mí fún. ayé gbọ́ ọ̀nà five naira mọ̀ rí òǹkó five naira five naira àtijọ́ ló lè mọ̀ mí owó káàkiri bẹ́ẹ̀ yẹn. lọ wáṣẹ́ wáṣẹ́ kúṣẹ́ ìgbàgbọ́ tí ó bá níṣẹ́ òkú ní òkú ní wá iṣẹ́ kún iṣẹ́ iṣẹ́ bíríkìlà wà ń gbòòrò iṣẹ́ káfíńtà wà ń gbòòrò iṣẹ́ àgbẹ̀ wà ń kóró àwọn tó ń ṣe ẹlẹ́dẹ̀ wà ń gbòòrò wá iṣẹ́ ẹ náà wàṣẹ́ alákọ̀wé mọ́ ẹ wáṣẹ́ kúṣẹ́ olóṣì láì níṣẹ́ lọ́wọ́ ra tọ́lẹ̀tro ẹjọ́ lòun náà ṣòṣì náà. lè dùnú fún ibẹ̀ ṣe wáyé bàbá pé ẹ̀ bímọ ẹ tí ò bá bímọ òní mọ iye ọmọ ẹ ní láti sọ̀rọ̀ sí mi kẹ́ ẹ sọ̀rọ̀ sí mi jù báyìí lọ ẹ wọ́ ọ̀tẹ̀ torí pé ẹ bímọ kò lè kó dùnú fún rárá o mo fẹ́ fẹ́ kó dá ṣe tèmi. bàbá mi ìgbà tí mi ò bímọ ìgbà tí mi ò bímọ ó bàbá bẹ́ẹ̀ yẹn bímọ one thousand kò tọ́ lóun palára ìṣẹ́jú kan. ó wà lára yìí ó wà lára mi wà lára yìí ó ṣe ó wà lára yìí ó ń gbèsè kó tí kékeré láàárọ̀ kùtùkùtù monday wà látọ̀ rẹ̀ tro ó fẹ́ ṣe ṣìnà òróró tó máa fi ṣe ṣìnà ó kó dẹ̀ máa mú mi kó máa fi lo tábà olóṣì èmi ò bímọ mo fẹ̀sí kò tó ọlọ́run tó bá jẹ fifteen naira tẹlẹmi tó jẹ fifteen naira tẹlẹmi jẹ fifteen naira forty five naira nìyẹn èlò láwọn gan rí lórí wórógbó dáńtà yìí olóṣù onípàkọ yọ pé. kò lè dùn mí fún yín nígbà tẹ́ ẹ̀ bímọ. bẹ́ẹ̀ ìyànà ọlọ́run iṣu. ìyá mọ́lẹ́ kọ́mọ rẹ kí ń gbọ́kọ̀ gan. tó wà ń ta ẹ̀ lò ní. àyà tèmi ti jágbà mórí ó ń di steering o àbí. ńgbà ọjọ́ pé wọ́n ló wakọ̀ ẹni olóni mọ́tò gan-an ó jókòó sẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ni òun làyà wá ṣe já. ó kàn fi ràn mí lọ́wọ́ ni. èèyàn dábàá ṣé ọ̀wá síta rí yín lé báyìí o. mo ní kí wá bẹ àlàáfíà yín wò. bóòlù ẹ̀ ní skul. a dúpẹ́ màá. ṣe é ṣe jẹ́jẹ́ ẹ máa ṣe jẹ́jẹ́ o ẹ̀ ní dààmú o àmọ́ o àfi kó dóde àbúrò ẹ o ó yìí sọ̀rọ̀ ẹ lálẹ́ àná kó tó sùn ó tún ti jí sọ láàárọ̀ yìí kó tó jáde. wá bóyá màá dúró dè màmí ṣe wà ókè. ẹ mo wà ó. dádì nǹkan. ẹ mo ń bẹ lọ́rùn ìyá rẹ ìyá rẹ ń fún mi lẹ́kọ̀ọ́ jẹ. màmí kí lẹ nílé. ọlọ́run ò yìí tí ìfẹ́ bí pèmí àti bàbá ẹ̀ oúnjẹ wà kí ló fẹ́ jẹ. nǹkan tẹ́ bá ti gbé fún mi dé ìsàlẹ̀ mẹ́rin ni. mọ́tò yín kọ́ ẹ fẹsẹ̀ rìn ni. ẹ mọ́tò. yà á wà wà wà. wọ́n lè ṣe <laughs> ẹ wọlé kí n help ẹ yà kí n kò tí yín dé. ẹ gbìmí. yà. thank you. lọ́wọ́ mi. ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ mẹ́wàá ò lè gbà ẹ́ lọ́wọ́ mi lónìí máa pa ẹ́ máa gbówó owó ẹ̀ máa lọ. Ah, kí ni mo ṣe nísìn. kí ló ṣe fún mi that's nice ẹni tó ṣubú gbàgbé ẹni tó kò lè gbàgbé láéláé. down now. ẹyin lè dá mi dúró. okay. that now? Kí lélẹ̀? Ah, kí ló jọ? One thousand naira. Ẹ. Eh. ah ah, fẹ́ kí n fi one thousand naira ṣe? Ládùúgbò gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe mí. Kúdà. Eh? Bí mo ṣe ń gbọ́, ṣé one thousand naira ò tó? se ah, ṣébẹ̀ gangan mo dà sí ni? Ṣé bínú rọ́bà mo dà sí? Mi bá wá dà síbẹ̀ gangan kọ, àbò ní kí n kó gbogbo owó tán fi ra odidi mọ́tò fún o ní ṣe kí àbí o mọ̀ pé táìmù tí ege ti wà bí <laughs> ibi tá a wà yìí bí mọ́níjà yìí bá wọ bí yóò gbowó mi lọ padà. Ah. ṣé wàá ní dúró dé mi ní. mo dúró dé ọ. olóhùn àtijọ́ dẹ̀ ló ń pẹ́ mú yàn ṣé tì sí jet ló ń lò gbé bàgọ́ ọwọ́ kò gbé sínú mọ́tò fún mi. Ah, ah, má gbé síbẹ̀ yẹn má fífa fún ẹ lórí gbé sínú mọ́tò fún mi ó yà wèrè ni. ó yà ọ̀yọ́ ni. Ah, ẹ sista ẹ ẹ jọ ẹ jọ. sọ ó wá kọ ẹ lẹ́nu báyìí ọ̀gá ẹ̀ tó ni mọ́tò olólówó uh-huh. òwò uh-huh. ìdè sọ yẹn fún mi ó uh-huh. wá dánú fún mi èmi náà mọ̀ wọn bọ̀ mo ṣú ẹ sáàbù ni ipe ìjọ kan wà kó sí páńpẹ́ mi ó tún wá kó sí páńpẹ́ mi lónìí ó yá bọ́ ọ̀ṣọ́ ọmọ rẹ yẹn. ẹjọ. bọ́ ọ̀ṣọ́ ọmọ rẹ kí tó fi bọ́ fún ẹ lórí dànù ó yá wẹ̀rẹ̀ ni. bastard. Maori. ẹ sálú mi ẹ sálú mi ẹ sálú mi lọ ọlọ tẹ mi. mo fi ìyá mo fi ìyá mo fi ìyá mo fi ìyá mo fi ìyá. ẹ ọdún tó gbé olówó lọ ọdún tó gbé olówó lọ. ẹ dàkú ẹ dàkú báyìí nígbà báyìí nígbà ẹ bá bá níwọ̀n lọ ẹ bá bá níwọ̀n lọ gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀dà ọ̀dà. tẹ o sì kó bá ẹ rà. so àwọn olè tí yóò pa bíṣọ̀bù wọn ò tí ì mú ọ. wọn yìí rí ìjọba ṣèlérí pé kábàárẹ̀ nílé sọ pé ẹni pa bíṣọ̀bù rẹ̀ kọ́dẹ̀ rí pé òdodo ni ẹ̀bùn wà fún. ìrẹ́lẹ̀ fún. wọ́n pọ̀ tí wọ́n ṣèlérí. èyí ò lè pa bíṣọ̀bù gbé. iṣẹ́ ọlọ́run ló ń ṣe. Mm, fún mi lẹ́yọ kan. fifty naira ni. mi tún jù ọ. ẹni ọlọ́mọ ṣe lólórí rẹ̀ báyìí ètò ìṣìmọ̀láyé rẹ̀ ìjọba dá lábẹ́. papọ̀ ìtù. ń ràn má fún un. Ọlọ́run ìjọba kò jèlè rí kó má mú tiẹ. ẹ gbà ẹ kà ẹ yẹ wò péjì ló wà péjì kí ló wà sẹ péjì kí ni wèrè ó ti ká ó ti kiri lọ. bíṣọ̀bù àjọyíká rẹ̀ àgàrà tó yẹ pé inú igbó ló kú sí igbó yóò ilé wọn ni. ibi báyìí. bàbá eh. ah, ah, yìí gàgà ló dúró yìí. bàbá yìí ló dúró yìí. bàbá yìí ni. ilé wọn rèé. Ah, bàbá yìí ni. ẹ mú ẹ mú bàbá yìí. bàbá ọmọ tàwa wò ni eh, kí ló dé a fẹ́ rí ọmọ yín kí ló ṣe. ọmọ ẹ ni ó lè tí ó pa bíṣọ̀bù ìjọba ń wa wọ́n dẹ̀ máa arrest báyìí. ọmọ tèmi pa bíṣọ̀bù délé pa bíṣọ̀bù ọmọ tèmi àdìsá mhm ìwọ lọ́dún mọ́ ọmọ tèmi pé o lè ní ìmọ̀ ló ti jalè délé délé ah, bọ́tà ẹ̀rọ ẹ̀bọ ẹ̀rọ. Mr. Man ọmọ tó wà ní pépà kọ́ leléyìí ah, ah. eléyìí kọ́ ló pa bishop ẹni tá à ń wá kọ́ ẹ. eléyìí kọ́ ló pa bishop rárá. àbí ọ́fíìsà ni. àwọn kọ́ra. ẹ kò mí sórí anybody tí o bá ti níṣẹ́ o lè ní bàbá ilé kan ló pa bíṣọ́ọ̀bù sẹ́. kí ló ṣe mọ̀ ọ́ sọ̀rọ̀ ẹgbẹ́ gbà tó ṣiṣẹ́. Adisa Adisa Adisa. mo ti wá rí pé ó fẹ́ tèmi báyìí nítorí pé ìwọ àti ọmọ ẹjọ jà sí ọ̀rọ̀ pa ara nǹkan ara nǹkan ìwọ wa lọ dùn mo lè mọ ṣọwọ́ pé o kì í ṣe èèyàn. sóríṣẹ́ sóríṣẹ́ lọ́wọ́ ìyẹn nígbà tí o bá tiẹ̀ ti níṣẹ́ lọ́wọ́ ó ti di wàhálà ó ti di wàhálà. sórí irọ́ ni o ìwọ ni mo jí rí làárọ̀ yìí ah ó ga báwo ni nǹkan ah àlàáfíà o àlàáfíà làwa náà wà ń bí báwo ni àwọn ti London kọ́ ó ga o irọ́ ni o next month irọ́ ni ilé mi ló tún máa dé sí ọ̀rẹ́ mi ó ga mi lè dúró láti rí ẹ I can't wait to see you wo kò sí problem o kúkú mọ̀ pé èmi náà wà nílé fún ẹ èmi náà wà nílé ẹ ṣé wàá rí tó bá wá ń bọ̀ má ṣọ̀pá wá síbi o gbogbo àwọn nǹkan ti London lọ́hùn yẹn àti owó àti ẹ o ṣáà mọ̀ pé mi láìka àwọn bàtà ọ̀hún yẹn àtàwọn báàgì wọn kó kó gbogbo ẹ̀ dání fún mi ni o ok kò sí wàhálà èmi náà fẹ́ jáde mo fẹ́ lọ ṣọ́ọ̀bù ok all o ṣé ọ̀rẹ́ mi kó take care o ó dàbọ̀ báyìí irọ́ ni o ó fẹ́ dé I can't wait to see you. Yes. bẹ́ẹ̀ ni ọmọ kan ló mú ló mú gọ́gù mi tájù. sá orí rẹ̀ ní sẹ́wọ̀n jalè torí ìwọ ni mo rí ìjẹta tó ń fi ìgò mi dán ojú wò ọmọ ìkéṣẹ́ máa fi ìgò dán ojú ìgò àgbàlagbà dán ojú wò bójú ẹ bá ní kíní kankan á gbé ọ lọ sí ọsibítù olójú bá ń wá nọ́mbà bá ń wá nọ́mbà ẹ̀gbọ́n rẹ fún mi ó jẹ. kílẹ̀ bíi story. kẹ́ńtùsì ni lọ́wọ́ abẹ́ ẹ mú. ok my daughter. ìtàbí abẹ́ mọ́rílì. tí ò wọlé ni. not available ló ń sọ. kí ni yẹ not available kọ́. ó ní nọ́mbà yẹn o. Ah. ìyá mọ́rìlì nọ́mbà ọmọ rẹ ni ò wọlé o. kò wọlé báwo. tuntun tẹ. tẹ ìwọ náà. mo ń pè náà. ṣé o ti rí nǹkan ní ìsìn gọ́ọ̀gù mi tí mo rí ni o ṣé n ló sì ń tẹ. òun náà ló ń tẹ àbí. ìwọ sì mọ. èmi ò ṣe ní èrè ẹbẹ́ yìí lẹ́yìn ní. mọ́mí ní kó wà fẹ́lẹ́kùn náà. aago ti yín kọ́. Ah iná ò sí lórí aago tèmi. kò sígbà kan tí iná wà lórí aago tiyín àsìkò tá a bá fẹ́ lọ náà ni ò ní síná lórí ẹ̀. ẹ̀yin náà gbọ́n bàtà sọ. níbo ló máa wá gba aago síbẹ̀ ọlọ́run bá ń bọ̀ ọ̀pọ̀ aago lásìkò ṣe é mọ̀ pé níta àsìfẹ́ bá sọ ní tó ṣe pàtàkì ni sọ yẹ kí aago rẹ̀ ọmọ lọ lásìkò sí i tí tiẹ̀ ọba lọ ṣé tí ọba pé aago tiẹ̀ sọ̀ pé láìka náà lẹ́jọ́ ń lò mọ́ra wọn sọ̀ pé bóyá ìbá lọ. èwo hàá èwo hàá ìwọ́n tiẹ̀ ó jìyà gọ́gù mi tó mú lọ nbí ọba mú lọ pamọ́ sí kọ́ bá mú gọ́gù mi ọmọ èké ọ̀gbọ́dọ̀ ló má bójú ara rẹ jẹ́. ẹ káàbọ̀ ẹ káàbọ̀. ẹ̀kọ́ ẹ̀kọ́ wa ẹ káàbọ̀ ẹ káàbọ̀ oyin yàtú fine ẹ káàbọ̀ ṣọ́kò yẹ kò lọ ti gé yìí àbí kí ló ń bá bá. àwọn tó pọ̀ nínú àti yẹn ah, bá jẹ omi ni omi bàjẹ́ òní kú sílẹ̀ pé ìyàn mi ṣe ní ìgbà tí màá fi ṣe gbóṣẹ́ ẹ̀kọ́ rẹ̀ lọ́dún èyí wọ́n mi àrùn ẹ̀ṣẹ̀ olódùn mi gan mo tún wá try number try number kò wà rí ah, jébù kí ló dé fún mi ríná ṣáàjì always wò ríná ṣáàjì fóònù tiẹ̀ má lọ wá bí sọ fún rẹ̀ àbí kò ta kó fi rà kọ́ tó ń ṣe fóònù. ẹ complete pẹ̀lú wa ẹ̀yin sìn á wá síbí láti wá bá yín jà àbíká wá hàmì rárá but ó dà kó fẹ́ ní pé ṣe rí ẹ̀tọ́ wa tí ẹ mú wá láti ìlú òyìnbó ń là wá gbà ṣe ti gbọ́. àbúrí eyín èyí ni. ṣé ṣe èrè ni ṣé ṣe èrè. ṣé ẹ bẹ́ẹ̀ kì í fọwọ́ fọ orí. ọ̀rọ̀ ah, sà ọ́ ní sà. ọ̀ya ọ̀ya ẹ bọ́ síbí. ẹ jọ ó fi kó jáde kí jẹ́ kó wẹ́rù jáde. ẹ jọ dem too like waka for road. ah oga mm, it's too much it's too much. Hey you guys? where are you coming from? Ah, this state be my language. Ìwọ ńkọ́? Wọ́n rán no, ń ṣe lọ sí junction ká lọ ra nǹkan No ni. Níbo lẹ wá lọ sí? Ìwọ náà kò lè. Àbúrò ẹ̀rọ mo máa ṣe rẹ́ bí. Lọ́rọ̀ sọ owó mi. no no òun ah, wojú mi. tọ. àná òun wo mi. tọ. o mi. i don't know you. mi tún parọ́ wo mi dáadáa o mọ̀ mi náà. o parọ́ ẹni tó kọ́de parọ́ máa jáde. i don't know you i don't know you sùn. o mọ̀ mi. move. baby o mọ ni. má má dẹ let's go. ọ̀gá mi fi yà jẹ́ mi ọ̀gá mi náà mi yà jẹ́ mi ọ̀gá mi Yes. mi yà jẹ́ mi. ẹ̀rù jẹ́ jẹ́ jẹ́. yẹ́sà. ẹ̀wọ̀n ni mo tẹ̀ ẹ̀wọ̀n ni mo tẹ̀. Bye. bàjẹ́ wo bọ́ fẹ́ bọ́ ọkọ̀ ọ̀sẹ̀ kan sí ẹ ọ̀dà ẹnu ẹ̀ láyọ̀ wa ah, ah. dàsáàkì rẹ wo ọmọ ni ọ ò ṣe fi yẹn gàn ọwọ́ tí bàrà wò ìyá amárìlì wọ́n ìwọ́dà ìwọ́dà wọ́n àwọn nǹkan wọ́n àwọn wèrè olójú kàǹgbàkàǹgbà yìí àwọn ẹlọgọ́ ló ń kígbe ọwọ́ ti tẹ̀ wọ́n mọ́ bọ̀ ìyá tájú fi tó ń ṣe é lé kí ló ń ṣe lọ. ebi ń pè mí o jàre. wo ìròyìn ìròyìn Yorùbá ni ẹ ń sọ náà wo kan wo kan bó lọmọ ṣe rí báyìí náà tá ọlọ́pàá bá rí gan sí ọyẹ wọn kulẹ mú tó dín orí sọmọ lélẹ. bẹ́ẹ̀ òbí kan ló bí eléyìí. kò bí ẹ ṣe ń tọwọ́ tẹ̀lé ra wọn. wọ́n dẹ̀ máa máa bá wọn sọ̀rọ̀ náà wọn ò ní gbọ́ ẹ̀gbóná èmi gbóná bọ́lí wọ́n ti yan ọmọ ní mọ̀lẹ́sẹ̀ tani yín mọ̀lẹ́sẹ̀. mo gbé ọ̀dọ́rọ̀ bọ́lí ọ̀dọ́rọ̀ mo gbé ah! bọ́lí mo dára bọ́lí bọ́lí ah, eh. eh. ah, mo dára eh. ìyá tájú ìyá mọ́rìlì ìyá tájú tájú mọ̀dára ará àdúgbò ẹ̀ mọ́mọ́ wò mìíràn ìyá tájú ìyá tájú. fi ṣí ẹ̀ lójú kòkò. kí ló ń ṣe ẹ̀yin méjèèjì ẹ lè ṣeré ká má jàṣà. mọ́mí ẹ má dá lóúnjẹ rẹ̀ ó ti lójú kòkòrò bó ṣe wà ó lè tọrọ ọ̀gbẹ́ ẹran. ń gbọ́ náà ládùúrú bó ṣe dàgbà tó yìí kò sí ohun tó lè tọrọ ọ̀dẹ̀ kó ṣọ́ọ̀bù mi jọ. ẹ bẹ̀rẹ̀ Hadi yürü Eda. Eda bu. Eda. Eda. Eda. Se. Eda. ọmọ játijàti sọ wá lẹ́nu á ṣe wọn tá lè ṣe á ní sọ jù báyìí lọ ṣùgbọ́n tá a bá wá rábí amọ kan tó jẹ́ àjókòó sí kọ̀rọ̀ kan tó ń sọ wípé wọn ò tọ́ ọmọ sí ẹ lára onítọ̀hún kàn fẹ́ nu ẹ̀tẹ́ bírèkì ọkọ̀ lásán ni. torí à wí. kí ló ń ṣe tó mọ̀ wò àánú ẹ̀ ń ṣe mí o tó kọ̀ jókòó síbi àìpé òun ronú nínú ẹ̀wọ̀n gbére olóṣù kan ojókòó báyìí ń ro ó má fi ìrònú para ẹ̀ ẹ́. Eh? ló ń ṣí ẹ. ẹ fi sílẹ̀ kí ló mú ẹ tó fi ń ronú àwa wà ń bí à ń jẹ̀gbádùn wa ṣé kò inú ẹ̀ ò dùn bó ṣe wà pẹ̀lú wa ó tiẹ̀ dúpẹ́ pa pé mẹ́ta ó wà ń ronú ó fẹ́ kú ni lọ́pàá rẹ̀ ń gbà yẹn tó bá fẹ́ kú lọ́kú kí ni káwa ṣe. Hmm. wọ́n ní ká wí fọmọ ẹni kó gbọ́ ká sọ̀rọ̀ fọmọ ẹni kó gbà ah, àwọn tó mà sọ bí ẹ ti mọ́ mà yé wọn wọ́n wí fèmí mi ò gbọ́ o wọ́n wí fún mi mi ò gbà ìyá mọ́rílì dẹ̀ nífẹ̀ẹ́ mi o bàbá mọ́rílì nífẹ̀ẹ́ mi o wọ́n ràn mí níléèwé ṣe ni mò ń bára nu kiri mo tún rẹ́ mi lẹ́nu ẹ̀kọ́ ṣe kàkà kí n dojú síbi tó rán mi ṣe ni mò ń ṣòṣì káàkiri ẹwà wò lè ayé mi báyìí ewu lè ayé mi báyìí nínú àkọ́gbà mi mo bára mi nínú ẹ̀wọ̀n mo di ọ̀gára olè ọ̀gára ọlọ́ṣà. Ah. woman ẹ dá mi lóhùn kẹ́ ṣiṣẹ́ kí ni problem yín ẹ dá mi lóhùn náà ó yẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ bẹ ẹ ṣiṣẹ́ fún mi jọ woman kí ni problem ẹ láǹtàrọ̀ tí mo ti fi yín sílẹ̀ sójú òkú mi báyìí ni wọn nǹkan tẹ̀sí máa ṣe náà ó sì pọ̀ náà. ìgbà yẹn láàárọ̀ ẹ òkété gbàgbé ìbòsì ó dégbà aláṣẹ ó káwọ́ lérí ndégò bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ òṣìjáde ó lè òṣì ó bóyá rí ẹyin tó kù nǹkan ẹ̀yin náà wá káwọ́ gbé mẹ́rin wò. sí ṣiṣẹ́ jọ. a máa ni.